لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́ọ̀ba adélọ́ba kí gba síyàmù wa tòun ní ìjọsìn fún wa kí gba sínú kí òní jẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù Ramadan kí ọlọ́ba kí gba ní ìjọsìn fún wa ẹjá wa ní farabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ ọlọ́kọ̀ọ́jọ̀ kan àti àwọn àǹfààní ọ̀rọ̀ ló iyebíye látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sarafuna كلا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نيجاتك قصلة بسلم ناني أقنعتي ياو تقبع في لك ياو رسلة تمانسن بلاني أو مجيج تاليني تولي تسوكو تجوى ما ní ìgbà tí ọmọ tí ń bẹ láàrin wọn tó bá jẹ́ ọmọdé kékeré ìyá ló lẹ́tọ̀ọ́ sí kó tọ́jú ọmọ yìí báyìí torí pé ìyá òní ò lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ òní ò sì lè ní sùúrù pẹ̀lú rẹ̀ òní ò lè láàánú lórí rẹ̀ jù òní ó sì mọ̀nà téèyàn lè gbà téèyàn ó fi máa ṣe ìtọ́jú ọmọ kékeré àti béèyàn ti ṣe máa gbé àti béèyàn ti ṣe máa tu tí ó fi sùn tí ìyá yìí tó bá wá jẹ́ pé òun ọ̀bá sí a jẹ́ pé ìyá tiẹ̀ ìyá tó bí òun ló kù tí ọba ní tọ́jú ọmọ tí àbá wá rí ìyá tiẹ̀ náà a jẹ́ pé àwọn ẹni tó jẹ́ àbúrò àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ àwọn ló kù tí ọba wá sí gbogbo àwọn eléyìí ìgbà náà ló tó wá kan bàbá ọmọ ìyẹn ọkọ lẹ́yìn ọkọ tó lọ́mọ ló wá kan ìyá tiẹ̀ náà àwọn bàbá bàbá ọmọ yìí lẹ́yìn náà ló kan àwọn ìyá bàbá rẹ̀ náà ló àwọn ọmọ ìyá tọ́jú pé wọ́n jọjọ́ ọmọ ìyá kan náà bàbá kan náà àwọn ọmọ ìyá tí wọ́n ìyá kan náà lásán lẹ́yìn náà ló kan àwọn ọmọ ìyá ẹ̀ẹ́dẹ́ bàbá kan náà lásán lẹ́yìn náà lọ́kàn àwọn àbúrò àbẹ́gbọ̀n àwọn bàbá rẹ̀ àti lọ. bí islam ti ṣe tó nìyẹn eléyìí bẹnu dáadáa islam nítorí pé ẹ̀fẹ́ra yín má kò lè fẹ́ sọmọ nù sí fi bára yín jà ọdọ ta lọ wà ọdọ mi wà yẹ wà islam ti tètò yìí ó sì ti parí ohun tó ó náà láti rí pófin tó dé à ń pa á má ká lè bá àjẹni tó ṣe pé yọ là eléyìí ń bẹ nu dáadáa eléyìí tẹ̀sìn islam mú wa. tọ́ tó bá jẹ́ pé ẹni tó yẹ kó tọ́jú ọmọ òun náà ni obìnrin obìnrin wa kọ̀ ó ní kò sí ní tó wọn fọmọ kankan ṣe o ọ lé ọmọ ọmọ kan gbá àyà ó ní kò sí ní tó wọn fi ṣe àbí kó tiẹ̀ jẹ́ kó obìnrin ta ni yóò tọ́jú ọmọ ọjọ́ ni tó ṣe pé kò sí ń pò ẹni ta lè fọmọ alẹ̀ fún un bí kò sọ pé aláǹgànà ni wọ́n ran wọn rán rẹ̀ kò ní jẹ́ kó lè mójútó ọmọ àbí ká tiẹ̀ mọ̀ yín pé obìnrin yìí tá a bá fọmọ lẹ̀ fún kò ní mójútó ọmọ yóò kàn sí ọmọ síbáṣíbá ni fi ti ọkọ tó lẹ̀ ìbínú fi bọ́ ọmọ kó lu ọmọ kó fi hàn ọmọ léèmà ajá yìí pé á gbé àǹfààní ẹ̀tọ́ àti tọ́jú ọmọ yìí á gbé lọ́dọ̀ rẹ̀ lọ sọ́dọ̀ ẹni ẹni pa gbé lọ sọ́dọ̀ ìyá tiẹ̀ tọ̀ tó bá jẹ́ pé obìnrin yìí báyìí kò sí nǹkan tó ṣe ó lè tọ́jú ọmọ ó sì lè máa wò wọ́n lẹ́yìn ìgbà tí kíkọ́ ọ̀lẹ̀ ṣẹlẹ̀ yóò mójútó àwọn ọmọ yóò sì láàánú lé wọn lórí ṣùgbọ́n nígbà wọn kọ́ ọlọ́lọ́kọ mi tó bá ti lọ́kọ mi ẹ̀tọ́ rẹ̀ níbi àti tọ́jú ọmọ ó ti kó ń bẹ̀ ọ́ wọ́n ti gbà pọ́ mi o lè kọ́ ọmọ ọlọ́mọ lọ sílé ọkùnrin míì ẹ̀tọ́ yẹn yóò padà lọ sọ́dọ̀ ẹlòmíì tọ́kàn lẹ́yìn rẹ̀ àtẹ́pẹ́ tí wọ́n bá ti lọ́kọ mi ìyá rẹ̀ ló kù tí ọmọ yìí báyìí tọ́ àyàfi tó bá jẹ́ pé ọkọ alákọ̀ọ́kọ́ tó bímọ fún òun bá gbà kọ́ ọmọ lọ sílé mi ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé wọ́n ọmọ ti ní làákàyè wọn ò bi léèrè pé kó mọ ẹnìkan láàrin bàbá àtìyá rẹ̀ ẹni tó bá mú láàrin àwọn méjèèjì ọ̀dọ̀ rẹ̀ ni ọmọ wà ọmọ ọdún méje ọmọ ọsẹsà tọ̀dọ̀ bàbá ẹ lọ fẹ́ wà bọdọ yẹ yóò mọ ẹnìkan nínú àwọn méjèèjì tọmọ bá wà mú ẹnìkan nínú bàbá àbí ìyá tá a ti wá fura mọ́ ipẹ́ ẹni tó mú yàn ẹni tí ó jọ bàjẹ́ tí ó jọ sìn dín ni ẹni tí ò ní jẹ́ kọ́ lákàkùn tí òfin ní sẹ́ńtọ́ da tọ́tọ́ nínú ìgbésí ayé rẹ̀ ẹni tí ó bàjẹ́ burúkú ni ló mú á gbà kú lọ́dọ̀ rẹ̀ àníjọ́ wà lọ́dọ̀ rẹ̀ ẹ̀hẹ́n tó bá gbọ́dọ̀ ya rẹ̀ ló mú láti ti mọ̀ pé yọ ba tiẹ̀ jẹ́ ni yóò fa yọ fọ́nfùn àníjọ́ gbọ́dọ̀ ya hàn ọ̀dọ̀ bàbá alájò gbé tọ́lá àgbọ̀dọ̀ ran ìbàjẹ́ lọ́wọ́ àgbọ̀dọ̀ ran régbè lọ́wọ́ kí lọ kan obìnrin gbà mí bọ́ bá lè kó kú bọ́ bá lè bàjẹ́ bàjẹ́ bá lè sìndín ó sìndín kọ̀ọ̀kan lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà tí wọ́n ti ẹ̀ máa wò pé ńgbà táwọn ti kọ́ra àwọn lẹ̀ ń pé ó tó má da fáwọn ọmọ kò sí ntọ́kàn kò sí ntọ́kàn ńgbà tó lórí bú bàbá wọn ti kọ́ ńlẹ̀ ń pé ó tó má da fáwọn ọmọ ìjọba bá ti mú obìnrin ló lórí bú báyẹn ọ̀dọ̀ bàbá ọmọ náà ní kọ́ ọmọ wà tó bàbá òun ló lẹ́tọ̀ọ́ sí pé kó mójútó àwọn ọmọbìnrin rẹ̀ táwọn ọmọbìnrin bá ti jọ ọdún méje lọ táwọn ọmọbìnrin bá ti jọdún méje lọ lópin ìgbà tó bá ṣe é pé yóò lè mójútó àwọn ọmọ rẹ̀ dáadáa yóò sì lè tọ́jú wọn dáadáa tí wọ́n bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a bá sì mọ̀ pé àwọn obìnrin tó fẹ́ wọn ò ní máa ní ọmọ ọmọbìnrin yìí lára àwọn obìnrin tó jórogún fún ìyá rẹ̀ ìyá tó ti kọ̀ sílẹ̀ wọn ò ní máa ní àwọn ọmọbìnrin yìí lára ọ̀dọ̀ bàbá wọn ló wà tàbá tí wàá mọ̀ ìpè àwọn orogún yìí báyìí wọ́n fojú àwọn ọmọ rèémà wọ́n fi mú wọn dání wọ́n ṣe wọ́n síbáṣíbá àjẹ́ wípé á dá wọn ọmọ padà sọ́dọ̀ ìyá wọn eléyìí pàtàkì púpọ̀ kí ló dé torí pé ìgbà míì tó bá fi ọmọ sílẹ̀ pẹ̀lú obìnrin yóò bà wọ́n jẹ́ yóò bà wọ́n jẹ́ bàjẹ́ yóò fi wá débi pé àwọn ọmọbìnrin yìí wọ́n padà dẹni tí ò ní rẹ́ni gidi fẹ́ wọn nítorí pé ìṣe ń ṣe bó ń ṣe ṣe tó fi pàdánù ilé ọkọ irú ẹkọ kẹ́kọ̀ọ́ irú ìwàkiwà eléyìí tó ń kú tọ́ba débi tọ́ba déhùn kò ní sáláì jẹ́ pé irú rẹ̀ náà ni ó tún fi máa tọ́ ma kò ní sáláì jẹ́ pé irú rẹ̀ náà ni ó máa kọ́ ma yóò máa ṣèṣe dà bí mo ṣe dà eléyìí tí mú káfọ́jú ọmọ ta rọ́bà kójú gbogbo ara yóò kúkú fọ́. akramakumullah tọmọdé kékeré ọmọkùnrin tó bá ti dàgbà ó dàgbà ó sì ti gbọ́n ibi tó bá wù ló lè gbé o ibi tó bá wù ló lè gbé ọmọbìnrin òun ọmọ bẹ pẹ̀lú bàbá rẹ̀ títí tí ó fi fi lé ọkọ lọ́wọ́ títí tí ó fi lé ọkọ lọ́wọ́ kò gbọ́dọ̀ kọ̀ fún láti lọ wòyà rẹ̀ tó bá fẹ́ lọ wòyà rẹ̀ nígbà tó bá fẹ́ ó lè lọ wòyà rẹ̀ nígbà tó bá fẹ́ wọ́n lè máa wára wọn bó bá ṣe wù wọ́n kọ̀ọ̀kan nìkan eléyìí ni wọ́n ń pè ní alḥadana láti rí i pé rúra máa ń ṣẹlẹ̀ wọn bẹ nínú àwọn cases àwọn ẹjọ́ táwọn èèyàn máa ń gbé ká ẹ máa ń gbé lọ sí ṣẹ̀ríà lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n kọra wọn sílẹ̀ tọkọ kọ ìyàwó sílẹ̀ ìyàwó àmọ́ sọ pé òun fẹ́ gbọ́mọ òun ẹ̀bùn sọ̀nà bóun sì gbọ́mọ òun bóun ní káwọn ṣe àbóbìnrin náà ló sọ pé lálá gbọ́gádà òun ọ̀sá fi ọkọ ọmọ náà ni tòótì wàá gbàgbé pò ń lọ́ máa ń bẹ̀ yóò wá máa sọ pé òun ọ̀sá fi ọkọ ọmọ wọ́n ti wá bá débi pé ọkọ lòun náà ò fẹ́ ọkọ o ó ti wá rí kíkọ́lẹ̀ yìí ẹ̀yìn rẹ̀ ní ọ̀wá ronú kan ma kálukú ti túká àwọn à ń béèrè pé dákun bó lọ́rọ́ ọmọ bó wo bí má ni tó n fi sọ pé ma ọsọ ọsọ ọsọ tí ẹ ti wá báyìí àti wá wa ọ lórí ẹ dákun ó tún ẹjọ́ pè nípa pé báwo lọ́rọ̀ ọmọ bó lọ́mọ ó sì wá sọ́dọ̀ rẹ̀ òfin ọlọ́run ló ti gbọ́ yẹn òfin ọlọ́run ló ti gbọ́ yẹn tọmọ bá ti jẹ́ kó ti pọ́dún méje tọ́jọ́ ọmọkùnrin ọlẹ́tọ̀ọ́ láti gbé ibi tó bá wù láàrin bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó bá jẹ́ ọmọbìnrin ẹ fi sílẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ lópin ìgbà tó bá pa àwọn ìyàwó bàbá rẹ̀ ò ní ní lára tọ̀ ilé ìjẹ́bù sì jẹ́ àmọ́ kí wọn náà rò dáadáa mọ́ bàtà ọmọ ọlọ́mọ jẹ́ o agbára rẹ̀ ò ní agbára rẹ̀ ò ní ka mọ́ òlẹ̀ ọmọ ọlọ́mọ kankan tọ́ tó bá gbọ́ ọmọ tó nìsín tó máa wá sí ni torí pé ọmọ tó da tọ́yàn tó yanjú iná lòbí máa pè lọ́mọ òun ẹ̀hẹ́n tó máa bá lọ di pé rádaràda kẹ́tẹ́kẹ́tẹ́ kan lẹ́ padà sọ̀rọ̀ ọmọ tó máa dìdàkudà ìwọ gan alára ò dúró tó bá ń bọ̀ ẹ̀hẹ́n so a sì mọ̀ yín pé tí ọkùnrin tó bá gba ìtọ́jú ọmọ lójú méjèèjì yóò tọ́jú rẹ̀ yóò da débì kan unlike wọn á fọmọ́lẹ̀ fóbìnrin lásán ẹ̀ lóbìnrin lásán bá di ọmọ mú àpá àwọn kọ̀ọ̀kan ò sínú àwọn obìnrin tó lè tọ́jú ọmọ dáadáa o àmọ́ èyí tó jù òun náà ní pé tí fọ bá fọmọ lẹ̀ àánú ti pọ̀ jù àánú tó pọ̀ jù wọn má lè sìn dín nígbà tó ọmọ bá wá sìn dín tó ọmọ bàjẹ́ ṣé ẹ wàá ti ránṣẹ́ sí bàbá rẹ̀ níìsì nígbà tó wà nípò ẹni tí wọ́n lè túnṣe tó lè dáa kí ló dé tẹ̀ fílẹ̀ fún bàbá rẹ̀ tó fi wá jẹ́ pé nígbà tó ọmọ di rádaràda tí ò ṣe lọ ọmọ tó ti di gbígbẹ gbà náà lẹ Islam wípé ama máa náwó bíi ká fúnni lóúnjẹ a máa náwó bíi ká dáṣọ sí ni lọ́rùn a máa náwó pèsè ibùgbé àti ntọ́jọ bẹ́ẹ̀ fún àwọn kan nínú gbèsè ayé wa dandan ìsìláàmù ló náwó lé àwọn kan lórí ó náwó fún wọn nípa kó pèsè ìjà àti mú fún wọn ó náwó lé wọn lórí nípa kó ọmọ dáṣọ wọn lọ́rùn ó náwó lé wọn lórí nípa kó pèsè ibùgbé fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé o rò pé lásán ni lọ́n jọkọ ni o rò pé lásán ni lọ́n jẹ́ bàbá ni gbogbo eléyìí báyìí àwọn ọ̀wọ̀ ọ̀rọ̀ ma èèyàn kàn lè má jẹ́ bàbá lásán bàbá pangolo èèyàn kàn lè má jọkọ lásán ọkọ pangolo tó ṣe pé kò lójúṣe kankan tí wọ́n máa ṣe kí lọ láti ń bẹ fún kánáwó fáwọn ẹni tí ọlọ́wọ́n bá bá ní kánáwó fún ọlá ńlá ni ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú suratul baqara ó ní alladhina yunfiquna amwalahum bil-layli wan-nahari sirran wa 'alaniyatan falahum ajruhum 'inda rabbihim wala khawfun alayhim wala hum yahzanun. àwọn ẹni tó ṣe pé wọ́n náwó wọn lóru àti lọ́sàn ní kọ̀kọ̀ àti ní gbangba ẹ̀san wọn ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n ti rí gbà o kò sí ìbẹ̀rù fún wọn lórí tí wọ́n bá pàdé wájú lẹ́yìn ikú kò sì ní sí ìbànújẹ́ fún wọn lórí tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn lẹ́yìn ikú wọn ẹni tí wọ́n náwó rẹ̀ nù ẹ̀san ńlá ẹ̀san tá a ní lọ́dọ̀ Ọlọ́run kì í gbé ẹ̀san tá a ní lọ́dọ̀ Ọlọ́run kì í sọnù àti pé dáadáa tọ́lọ́run tún ṣe fún ọ ní pẹ̀lú oníbọ̀ lẹ́yìn ikú rẹ̀ ìbànújẹ́ ò ní jẹ́ tiẹ̀ nípa tó bá nípa tó fi sílẹ̀ sẹ́yìn lẹ́yìn ikú rẹ̀. Abi Mas'ud al-Ansari radiyallahu anhu wala nabi wa sallallahu alayhi wa sallam ó sọ pé idha anfaqa al-muslimu nafaqatan ala ahlihi wa huwa yahtasibuha kanat lahu ó ní tí mùsùlùmí tó bá fi lè náwó kan lórí ìyàwó àtọmọ tọ́nà lẹ́ni tí ń ṣe àfojúsùn pọ́dọ̀ ọlọ́run lòun ti gbẹ̀san rẹ̀ yóò máa já sí sàrà fún lọ́dọ̀ lọ subhanallah yóò já sí sàrà fún ọlọ́dọ̀ lọ owó tó ọ̀nà lórí ìyàwó ẹ owó tó ọ̀nà lórí ọmọ rẹ yóò já sí sàrà fún ọlọ́dọ̀ ìdí nu lábẹ́ òfin ọlọ́run ọba nínú islam ìwọ tó fẹ́ yàwó ìwọ náà nínáwó ń bẹ lórí rẹ o káfọwọ́wọ́wọ́ lọ́wọ́ fi má yorùbá lẹ́bù ni ẹ o ìwọ ló ṣènáwó lórí ìyàwó rẹ oúnjẹ tẹ́jẹ ìwọ ló gbé ọbẹ̀ tẹ́ ṣe tẹ́ fi sí kejì oúnjẹ ìwọ ló gbé àti gbogbo ẹ̀ ìwọ ló gbé nítorí pé ìwọ ìwọ náà lọ́kọ kìí ṣe pé ìwọ rẹ lùbọ́ sílé ìyàwó náà máa pèsè ọbẹ̀ kìí ṣe pé ìwọ ọ̀rọ̀ aṣọ sílé ìyàwó náà pèsè owó ata kìí ṣe pé ìwọ ọ̀rọ̀ aṣọ ọdún fáwọn ọmọ ìyàwó náà fowó rẹ̀ ràn kìí ṣe pé ìwọ ń tiẹ̀ ọgbàlẹ̀ ìyàwó náà ra nǹkan tẹ́ wa ṣé mùsùlùmí ni wọ tó bá gbé Abu Hurairah radiyallahu anhu oní àgbà ẹgbà wa kan wá lọ́tọ̀ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam oní as-sa'i ala al-armalati wal miskin kal-mujahidi fi sabilillah aw al-qa'imi al-layla as-sa'imi fi an-nahar anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tí máa ń ṣe ìrànlọ́wọ́ fún obìnrin tọkọ rẹ̀ ti kú nínú owó tààtù tọ́jẹ́ náà fìlànà alákọ̀ọ́kọ́ ìtọ́ náà léyàwó àtọmọ lórí ọ̀ràn yẹn owó tààtù náà tọ́jẹ́ náà fìlà wà kó ṣàánú àwọn ẹni tí ń bùkátà nù kó ṣàánú àwọn ẹni tó dún pọ́n gẹ́gẹ́ bí obìnrin tọkọ rẹ̀ kú gẹ́gẹ́ bí aláìní ànábì lẹni tí máa ń ran obìnrin tí ò lọ́kọ tọkọ rẹ̀ ti kú tó filẹ̀ tí ń ràn lọ́wọ́ ẹni tí ń ran aláìní lọ́wọ́ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń jagun sójú ọ̀nà ọlọ́ni àbí àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹni tó fi gbogbo òru dúró tí ń sin náà ẹni tí ń fi gbogbo ọ̀sán tó fi kẹ́nuró tí ń sọ sí yàm fọlọ̀ alimami Bukhari àti Muslim ló gbà wá ah, àwọn tani àti tani láàmú anáwó lé lórí kí sì ní ìdájọ́ owó tá à ń nálé wọn lórí. àkọ́kọ́ owó tá à máa ń nálé yàwó lórí ọ̀kan nínú owó tá à máa nánu nígbà tó ń fẹ́ yàwó ọkàn i love you i love you ẹ̀ ara rẹ̀ nánu ṣùgbọ́n àti fẹ́ yàwó ọ̀tẹ́jọ́ ìnáwó rẹ̀ ló ṣòro náwó lé yàwó rẹ̀ lórí owó tó ń lórí nàmbà túláàsì ṣe nàmbà orí rẹ lọ́wọ́ ìwọ ọkọ owó kíni ìjẹ́ àtìmú ìyàwó rẹ ni ọrùn rẹ lọ́wọ́ ìjẹ́ àtìmú rẹ ọrùn rẹ lọ́wọ́ ó pèsè oúnjẹ fún ó pèsè omi fún bákan náà aṣọ tíyàwó rẹ ọmọ wọ̀ ọrùn rẹ lọ́wọ́ bákan náà ilé tíyàwó rẹ ọmọ gbé ọrùn rẹ lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tí ó jẹ́ kí ìgbésí ayé rẹ ó dùn kódà ọrùn rẹ lọ́wọ́ tó kí lọ́ọ́ máa ná èló lọ́ọ́ máa yọ fún eléyìí báyìí ó máa ń yàtọ̀ láti lúkan láti ìgbà kan dégbà kan látòrí èèyàn kan séèyàn kan bí ọlọ́run bá ṣe bùkún kálukú sí àti bí ìlú yín bá ti ṣe gbà àti bí ìgbà tẹ wàá nù rẹ bá ti ṣe rí iná ni torí ẹ ọlọ́run ni liyunfiq dhu sa'atin min sa'atihi wa man qudira alayhi rizquhu falyunfiq mimma atahu Allah ẹni tọ́lọ́run bá gba rìsìkì láàyè lọ́dọ̀ rẹ̀ kó máa ná nínú rìsìkì tá a gbà láàyè fún ẹni tọ́lọ́run bá sì mú ká ó fún ma kó máa ná nínú nǹkan tọ́lọ́run bá fún ṣùgbọ́n o àtẹ̀kíní àtẹ̀kejì yín ọlọ́run di ẹrù kan rò yín àfihàn tẹ̀lé rò dandan oní kò sílẹ̀ ìfún ìyàwó rẹ̀ Jabir bin Abdullah radiyallahu anhuma qala nabi sallallahu alayhi wa sallam sọ pé inna dima'akum wa amwalakum haramun alaykum dájú ẹ̀jẹ̀ yín dúkìá yín èèwọ̀ lọ́jọ́ lórí yín nínú àdìsí anábì ní fattaqullah ẹ páyọ̀ ọlọ́run fattaqullah fi nisa ẹ bẹ̀rù lórí àwọn obìnrin o fa innakum akhadtumuhunna bi amanillah ìfinilọ́kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run iná fi di àwọn obìnrin yìí mú o wastahlaltum furujahunna bi kalimatillah gbólóhùn ọlọ́run lẹ́fi dẹni tó lẹ́tọ̀ sí abẹ́ wọn o walahunna alaykum rizquhunna àrísìkí àwọn obìnrin yìí ọ̀ranyàn ló jẹ́ lórí yín o ìjẹ́ àti mú wọn ọ̀ranyàn ló jẹ́ lórí yín wa kiswatuhunna bil ma'ruf àti aṣọ tẹ́ẹ̀ máa dá sí wọn lọ́rùn oúnjẹ wọn lóde wọn wọ́n máa gbé ibi tí wọ́n máa àti àdìmọ́ muslim ló gbé jáde torí ẹ̀ wọ́n wá fẹ́yàwó ó wá jẹ́ pé ìyàwó ló ń gbé sí ọ lẹ́nu ìwọ ò lówó kankan tó ń fi ilẹ̀ tí wọ́n fi dáná lé ọ̀ dáná lé kò sí wàhálà ń bẹ̀ sọ̀rọ̀ ránjẹ rẹ di méjì wá ọ̀ ránjẹ wá ìyàwó náà ni ó máa gbé gbogbo ẹ̀ sí ọ lẹ́nu ó dájú pọ̀ dáràn ni ọ lábẹ́ òfin ọlọ́run bá wa ó sì yẹ kíyàwó wà lọ́dọ̀ rẹ̀ nítorí pé òfin kan wà nù ṣẹ̀ríà tí wọ́n máa ń pè ní al-i'saru bin nafaqa ní ìgbà tí ọkọ bá ti jẹ́ni tó ṣe pé kò sojúṣe nípa nínálé ìyàwó rẹ̀ lórí ọ̀tọ̀ lábẹ́ òfin Ọlọ́run ká tú wọn ká ọ̀tọ̀ pé ká tú wọn ká ọkàn lè jẹ́ni tí wọ́n fi dí gẹrẹwu lásán tọ́ka máa jẹ́ ọkọ lásán bí ọmọ ọ̀dọ̀ o ò sojúṣe kankan lórí obìnrin ìwọ sì fẹ́ máa jọ́kọ lé lórí kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ kọ́ náwó lé ìyàwó rẹ̀ lórí kọ́ ọ máa pèsè ìjà àti mú fún ìyàwó rẹ̀ o sì pèsè aṣọ sí ìyàwó rẹ̀ lọ́rùn pèsè ibi tí ìyàwó rẹ̀ ó gbé kò sí nítọ́ka ìyàwó pẹ̀lú pé bàbá ń yọmí lẹ́nu ìwọ náà lọ́lọ́run ràn lọ́wọ́ tó sanwó lé kò sí nítọ́fẹ́ kan ìyàwó nípa pé ah èlùbọ́ tí wọ́n pọ̀ nísìn ha àpò rẹ̀ sí nísìn kò sí tó fẹ́ kan ìyàwó lọ́rùn ọ̀ lọ́wọ́ wọ́n ti sọ pé fil harakati baraka nígbà tó o bá ti lè gbé ọwọ́ tó o bá lè ṣiṣẹ́ ìbùkún bẹ́ẹ̀ jáde kó lọ wáṣẹ́ jáde kó lọ gbìyànjú ọlọ́run ọba òbùkún ọ kìí ṣe ọkùnrin lẹni tí ń retí kíyàwó máa dáṣọ lọ́rùn kíyàwó máa gbéṣọ lẹ́nu kìí ṣe ọkùnrin lẹni tó ṣe pé ìyàwó òun ló mọ ọ̀nà tó ń fi rówó tó ń fi rèlùbọ́ tó ń fi ro kàṣọkọ lẹ́nu tọkọ wa àdèjọ bẹ wulẹ̀ tí ọmọ bínú tí ọgbọ kàkàlẹ ọfẹràn sí lẹni tó ṣe pé kọmọ bá ṣe rè lùbọ la hawla wala quwwata illa billah tọkọ wa ni wọ tó ṣe pé gbogbo ẹ̀wù tó ń wọ ìyàwó náà ní dasí Ọlọ́run ìyàwó ní sanwóolé ìyàwó lọkọlé tẹ̀ ń gbé kọ̀dájú kọ́ gbádùn lópin ìgbà tó bá jẹ́ pé wọ́n bá mójúṣe rẹ̀ ọ̀dájú wàá mọ̀ pé àti jẹ́ ọkọ ń nù kẹ́tì ọ̀rọ̀ rárá ẹni tó bá jẹ́ pé ìyàwó ní bọ́ ẹni tó pé ìyàwó onítọ́jú ẹ̀ ìyàwó ní dasọ sí lọ́rùn kò ní kọ́bọ̀ kan tí ń ná lẹ́nìkan lórí ọwọ́ àdàbí ẹni tó ṣe pé wọ́n ti gba sòkòtò ń di rẹ̀ wọ́n gbé yẹ̀rì sí ọwọ́ àtúnwá wó sùsùn ó tún wá níyàwó kan ó ń ju agbára rẹ̀ lọ ó tún róbìnrin mi ó lóun fẹ́ẹ́ fẹ́ wọ́n sọ fún ìyàwó rẹ̀ pé òun ti fẹ́ fẹ́ ìyàwó mi kódà àwọn ti lọ yọjú nǹkan tó ń kọfẹ́ mọ̀ lẹ́nu rẹ̀ ni pé ṣé bó ṣe tọ́jú gbogbo wa iná lọ tẹ̀síwájú láti máa tọ́jú gbogbo wa ńgbà tí ìyàwó mi bá tún wọlé ẹ gbọ́rọ̀ ṣé bó ṣe tọ́jú gbogbo wa la hawla wala quwwata illa billah ìyàwó wa ni kò sí tó burú bẹ́ẹ̀ o bó bá fẹ́ fẹ́ yàwó méjì tó fẹ́ tó fẹ́ kẹta tó fẹ́ kẹrin àmọ́ ní kíá tó o bá ti lè so igi fún ìyàwó kejì ó ní gbélé tèmi mọ́ o ilé tó o bá gbà ni gbogbo ọjọ́ máa gbé gba ilé tí gbogbo ọjọ́ máa gbé kó o sì dé ṣòkòtò rẹ kó lè dán kó o rí pọ́n ra ń jẹ́ lé kọ́ ọmọ kó sì máa tọ́jú èmi àtàwọn ọmọ èmi ò kí ọmọ fẹ́ yàwó mi o ọkọ yín wá ń béèrè wọn ni ẹ dákun ó ní tí mo bá ti fẹ́ yàwó mi wọn ò ní tọ́jú mi má ó ní tí mo bá ti fẹ́ yàwó mi wọn ò ní pèsè oúnjẹ fún mi má ṣé kò ní dáná oúnjẹ tó rà ká lé má àbí kò ní ra oúnjẹ lé má ó ní ah, oúnjẹ tí ń rà lé náà ni pé òun ní tún ṣe oúnjẹ fún mi má pé ah, a'udhu billahi minash shaitani rajim sọ́kọ wa ni wọ́n kí ni wọ́n ń pè ń gbẹ̀wù dání gan wọ́n ti kọjá gbẹ̀wù dání ọ̀ọ́mẹ́ ti kàn ọkọ tọ́jú ọkọ gidi kọ́dà tó o bá kọ ìyàwó rẹ lẹ̀ ní kíkọ́ ọlẹ́ alákọ̀ọ́kọ́ àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì tí ó ti pè mẹ́ta ọ̀ràn yẹn ló tún jẹ́ lórí rẹ kó tún máa pèsè jẹ àti fún ìyàwó yìí kó tó di pọ́ parí ìjókòó rẹ̀ ọ̀ràn yẹn ló tún jẹ́ lórí rẹ kó tún máa dáṣọ sí lọ́rùn gbà yẹn subhanallah ọ̀ràn yẹn ló tún jẹ́ lórí rẹ ike kó tún pèsè ibùgbé fún nígbà yẹn subhanallah àwọn nǹkan tọ́kọ̀ kù tó ò ní ṣe fún ìyàwó yẹn gbà yẹn ó ní pé òní máa pín oorun fún òní máa pín oorun fún yàtọ̀ sí ìyàwó àtàsọ àti ibùgbé kò sí lọ́rùn rẹ̀ mọ́ yóò kọ ẹrù rẹ yóò kàǹgàrà ara rẹ̀ yóò máa lọ ni. àmọ́ ìyàwó tó ti kọ́lẹ̀ tí kíkọ́lẹ̀ rẹ̀ ti pé mẹ́ta irú àwọn wọ̀nyẹn báyìí ò ní náwó lé lórí o àyàfi tó bá lori o. lóyún ọ̀ máa náwó lé lórí nítorí oyún inú rẹ̀ bó tiẹ̀ sí òun ẹgbẹ́ ọmọ tó wà nù rẹ̀ wọ́ lọ́lọ́mọ rẹ̀ ètò ṣe kólọ̀ òun náà lè bàbá rẹ̀ nítorí lọ sí ìdá kò sówó kan tó nà lé lórí kò sì sí ibùgbé kan tó wà fún òun ló lò ń lọ kó máa lọ rẹ̀ ọlọ́run ọba ó sì délé wọn lálàáfíà. obìnrin tọkọ rẹ̀ kú ọkọ ló kú ló fi ìyàwó lẹ̀ ọkọ tó kú tó fi ìyàwó sílẹ̀ yìí báyìí tó kò sí owó kan tọ́jú ọ̀ràn yẹn lórí ọkọ tó ti kú pé kó tún ná léyàwó tó ṣẹ́kù lẹ́yìn rẹ̀ lórí ma kọjọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ wípé kó tún sanwó lé ma torí òun ti kú òun ti kú subhanallah ee ọyẹ káwọn gbófin Ọlọ́run ọba yìí ẹni pé tí obìnrin ní ìsìtọkọ rẹ̀ bá kú tí wọ́n á jókòó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń ṣẹlẹ̀ ní pé nínú dúkìá ọkọ yẹn iná ni wọ́n ti máa mówó tí wọ́n ìpá àwọn tọ́jú àwọn opó nínú dúkìá ọkọ yẹn ni wọ́n ti ti mú tí wọ́n fi sọ pé àwọn sanwó lé kọtọkọjẹ bẹ́ẹ̀ nítorí pé ní kíá tí ọkùnrin yìí ti kú owó èsè tiẹ̀ máa ó ti di ti gbogbo ẹni tí ó jogun lára ẹni tí ó sì jogun làwọn ìyàwó yìí wà so àjẹ́ pé ìjọ ṣẹlẹ̀ táwọn obìnrin yóò bá lówó tí wọ́n fi lè máa bọ́ra wọn wọ́n á tètè pín ogún ọkọ yìí tí ó fi jẹ́ pé nítorí bá bọ́ sọ́wọ́ kálukú ní òfin máa tọ́jú ara rẹ̀ àbí kó sì jẹ́ pé a rí àwọn kan tí wọ́n gbowó kalẹ̀ tó jẹ́ pé yóò jẹ́ nǹkan ìrànlọ́wọ́ fáwọn obìnrin láti máa tọ́jú ara wọn so a sì ráwọn kan tó jẹ́ pé wọ́n sanwó lé tí ò bá jẹ́ pé lé ọkọ wọn ni wọ́n bá wà tó jẹ́ pé àwọn obìnrin yóò fi lè sopo nínú ilé yẹn tó bá jẹ́ pé obìnrin tí ó kú tọkọ rẹ̀ kú tó fi sílẹ̀ ó jẹ́ aboyún tó bá jẹ́ pé aboyún lọkọ bá fi sílẹ̀ a jẹ́ pé owó tí wọn fi máa tọjú obìnrin yìí báyìí nínú nǹkan tí ọmọ tí ń bẹ nínú rẹ̀ ọgbà nínú ogun ni wọ́n fi máa tọ́jú rẹ̀ tọ́ba wa jẹ́ pé ẹni tí ọjọ́ epo kú yìí kò fi dúkìá lẹ̀ eléyìí tán lè jogún ambọ̀sibọ̀sì pàṣọ kó yún náà yóò ní nǹkan kan nínú rẹ̀ tọ́jọ́ tí wọ́n fi lè máa tọ́jú ìyá rẹ̀ ajẹ́pọ̀ kan nínú àwọn ẹni tí ó jogún ẹni tó kú tọjú ọkọ obìnrin yìí báyìí tó ń lówó òní ọ̀sán alhamdulilayi rabil alamin adúgbò fún ọlọ ọlọdàkùn bá san olùmọ ní ẹsùn lórí járe wọn pẹ lórí dáadáa ọ̀rọ̀ láti ká bí èzú káde ṣòkòtò wa kó lè àwa tí a jẹ ọkùnrin pàtàkì jùlọ gbogbo àwa fẹ́yàwó fẹ́yàwó ká má jẹni tí yóò jẹ ọkọ bíi ọmọ ọ̀dọ̀ a rí pé ní tí wọn bá wà láàyè ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ àfikọ́ náà ọlà wá ọmọ fi àbúrú kọ ọmọ fi dán wa wò ń bẹ nínú àwọn èèyàn tó jẹ pé tó wọn ò ní ṣùgbọ́n wọn àní ṣe fáwọn ìyàwó náà àbí torí délé yorùbá náà láti fẹ́ yàwó ọ̀tẹ̀jọ́ owó ọbẹ̀ ló ṣòro tẹ́yìn bá jẹ́ ẹni tí serú ṣe sí ìyá ńlá èèyàn kọ lẹ́tà sí àti pé pàtàkì jùlọ èèyàn ń bẹ lọ́nkọ́ lọ́ ọmọ tàrí àrísìkì sọ́dọ̀ ìyàwó tí ń fún oúnjẹ nu bóyá náà lọ́ba sábàbí tó sì fi pọ̀ láwùjọ wa fún àwọn ọkùnrin níbi pètò kí wọ́n sáfẹ́ máa jẹ́ ní kí wọ́n fẹ́ tọ́jú àwọn obìnrin àwọn sì rí pariwo iná làwọn obìnrin náà máa ń pa lọ́pọ̀lọpọ̀ pípètò òpó àlàyé làwọn òpó àlàyé làwọn báyà tí wọ́n rí nìyẹn tí wọ́n fi máa ń sọ pópó àlàyé làwọn nígbà táwọn ọkùnrin náà bá jẹ́ ẹni tí ó mọ ojúṣe wọn ẹ̀yin ìyá ìyálé ẹ̀yin bàbá àbálẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn náà sì ń gbọ́n nígbà tí wọ́n bá rí fún yín pé tẹ́jọ́ máa yín ọlọ́fẹ́ ibi tí ó ti gbádùn ẹ múra kẹ́kẹ́kẹ́ pé bẹ́ẹ̀ ń kọ́ lẹ́sà ń wá ibẹ̀ ń kọ́ lẹ́sà ń wá ẹni tẹ́ ẹ fẹ́ kó mú wá òun náà lẹ́ni tó yẹ pé kò ní lẹ́sìn so ẹ̀sìn ní ọkọ̀ yàn báwo lè yóò ṣe máa tí ó ṣe mojú responsibility rẹ̀ lórí ìyàwó rẹ̀ ẹ̀sìn ní ọkọ̀ yàn ṣùgbọ́n tẹ́ bá ti lẹ́ẹ̀ nífa ọmọ fáwọn tó lẹ́sẹ̀ tó ara burú jẹ́ ọmọ wọlé nù kọ́nà bàkọ́ sọ wa ń bẹ̀ kọ́nà wa ń bi gbogbo àwọn jákujàku jágbàjàgbà lè dèdè ibà aládùn sí ní alẹ́ tòní ẹja pàdé àwọn olùmọ̀ wa ń dèdè àsìkò yìí ní ọ̀la kọ́nà bàkẹ́ sọ wa ju ọ̀la lọ́wọ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.